وأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun eléyìí tí ilé ẹ̀kọ́ muflihun high school ní àdúgbò muslim ìfẹ́lódùn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́ ọlọ́run àlékún àgbéga kó mọ̀ bá ní ṣe fún àwọn olùdarí ilé ẹ̀kọ́ náà ní báyìí a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa sí orí ètò ní òru òní àwọn akẹ́kọ̀ọ́ wa wọ́n pọ̀ tí wọ́n wà pẹ̀lú wa níbi tí a ti ń gba ohùn sílẹ̀ báyìí àfàwà abdulrahman lukman kharashi àwọn ni wọ́n ka kùránì fún wa nígbà tó bá tó àsìkò àfàwà abdulsamad qasim kharashi ó wà pẹ̀lú ọ̀kan náà àwọn akẹ́kọ̀ọ́ wa ni abubakar abdulhakeem ó wà níbí mubarak abdulwahid ó wà níbí mariam ibrahim òun náà gbẹ̀yìn bákan náà latif adúrójayé ó wà níbí baraka sherifdeen òun ni yóò máa ka hadith wa nígbà tí ó bá tó àsìkò ẹ jẹ́ ká gbọ́ àyọké láti inú alukóra tẹnu abdulrahman kọ̀rọ̀ṣí bismillah. a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wa in. ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà lẹ́yìn ìgbà tí a ti gbọ́ àyọké láti inú alukur'an a tẹ̀tí gbọ́ kíkà láti inú hadithi anabi wa sallallahu alayhi wa sallam eléyìí tí baraka sherifdin tí yóò ṣe fún wa bismillah. anibni mas'ud radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alayhi wa sallam la ya'idu damri muslimi illa bi da الثعي بستاني Panafsi, بنفس وطريق لديني وطريق بدينه المفارق Rawa رواه wa Muslim. Translation Ibn Mas'ud radiallahu hani narrated The messenger of Allah, Prophet Muhammad sallallahu alaihi wasallam said, It is not legal to shed the blood of a Muslim except in one of the three cases. 1. a married person who commits illegal sexual intercourse, a life for life murder, and apostate and split the Muslim community. Transmitted by Bukhari and Muslim. Lessons from the Hadith. It establishes the sacredness and sanctity of Muslim blood. Number two, it prohibits the shedding of Muslim blood except on legal basis. Number three, it prohibits adultery and though attaches severe punishment to it. Number four, it legalizes stoning of a married person who commits adultery to death. Number five, it enlightens that a murderer must be killed to serve as a deterrent to order. Number six, one should not forsake Islam for worldly benefits. Number seven, It teaches that Islam supports capital punishment or death penalty but on reasonable grounds. Ọlọ́run bá ní ṣe àlékún àlùbáríkà fún akẹ́kọ̀ọ́ náà ní báyìí a máa tẹ̀síwájú lórí ètò wa ọ̀rọ̀ nípa àdúà eléyìí tí à ń bá lọ òun náà ni a tún gbìyànjú láti máa ṣàlàyé rẹ̀ lọ kọ́lọ́n kó gba àdúà wa a rí i pé àyà tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa tí ó kà fún wa ibẹ̀ lọ́lọ́run bá ti ń sọ nígbà tó ń sọ nípa ọ̀rọ̀ àwẹ̀ Ramadan kó tó wá di pọ́lọ́ ń bọ́ síbi ọ̀rọ̀ itikaf ọwọ́ àti àyàbọ̀ láàrin wípé tí àwọn ẹrúsìn mi tí wọ́n bá wá béèrè nípa àmì lọ́wọ́ rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam jẹ́ kó yé wọn pé èmi ọlọ́run mo sún mọ́ wọn ùjíìbù dáwátà dáì mo máa ń jẹ́ pé ẹni tó bá ti pè mí ẹni tó bá tọrọ oore lọ́dọ̀ mi èmi ọlọ́run á máa fún lóore ẹni tó bá lòun ọ̀fẹ́ aburú èmi ọlọ́run á máa là nínú aburú ṣùgbọ́n májẹ̀mú ni wípé ìdá dàá táwọn náà bá ti wá ń pe èmi ọlọ́run fáliyẹ́sẹ̀ jí búlí wálíyúmì nù bí irú àwọn èèyàn yìí káwọn náà máa jẹ́ pé èmi ọlọ́run ní tí n bá ní kán máa ṣe kán máa ṣe tásìkò òórùn bá ti ń tó kán kírun lásìkò kán máa kí ní mọ́sálásí níjàmọ́ fáwọn tọ́jọ́kùnrin àwọn tọ́jọ́bìnrin tí ó máa kí nínú ilé kán máa kí pẹ̀lú mọ́jẹ̀mọ́ àtiwọ́ rẹ̀ kán máa fi àsìkò òórùn ráre ààwẹ̀ rọ̀mọ́dọ́ọ̀nù lóde yìí káwọn náà máa gbà ẹ̀ ń bá lówó lọ́nù wọn kó yọ zàká oṣù usa usa la tún wà gbogbo àwa tá a jẹ́ olówó tọ́lọ́ ń bẹ́gi ọ̀là fún kárípá ayọ̀ zaka àsárápáwa náà ń jẹ́ pé ọlọ́run nìyẹn ẹni ọlọ́run bá tún ní kó lówó lọ́tọ́ yọ hajj kírú ẹni bí ọlọ́ọ̀sẹ̀ hajj lọ sílé ọlọ́run kọ́mọ̀rì hajj sí ìrìn àjò afẹ́ kọ́mọ̀rì sí ìnáwó òrègbè kórì sí pé odidi ọ̀nà láti súnmọ́ ọlọ́run òun ni káwa náà máa jẹ́ pé ọlọ́run bákan náà ká nígbàgbọ́ òdodo nínú ọlọ́run tí ṣòro bá dé kásá di ọlọ́run tá a bá di páǹfẹ́ nǹkan ọlọ́run ni kásá di àṣetá a bá ti ń ṣe báyìí á jẹ ẹni tí yóò mọ̀nà a sì ní sínà kúrò ní ojú ọ̀nà Islam àyà yìí ń jẹ́ kó yé wa wípé àṣegbígbàdúrà tó lágbára a máa ṣẹlẹ̀ nínú oṣù Ramadan gbígbàdúrà tó lágbára a máa ṣẹlẹ̀ nígbà tá a bá ń pe Ọlọ́run ọba àlékè ọlá kọ́lọ́n kọ́ gbàdúrà tiwa náà kọjá káwa náà ò lè jẹ́ pé Ọlọ́run ká sì lè nígbàgbọ́ òdodo sí Ọlọ́run ṣùgbọ́n àwa máa ṣẹlẹ̀ tọ́já sí wípé èèyàn ó ṣe àdúà tádùá rẹ̀ ò sì ní í gbà tàbí bẹ́ẹ̀ ti ẹ̀kọ́ gan èèyàn ó ṣe àdúà ń gbà míì yóò máa wá rò wípé kí ló ń ṣẹlẹ̀ gbígbà àdúrà ń lọ́ra gbígbà àdúrà ò tètè ṣẹlẹ̀ ìyẹn ló fa ń tà ń pè ní mọ̀wání òlì ìjàmbá kí làwọn nǹkan tó máa ń fà á kí làwọn nǹkan tó máa ń ṣẹlẹ̀ tí èyí jẹ́ kádùá kó tètè gbà àwọn àáfàá sọ tó pọ̀ níwọ̀nba àsìkò tá a ní àràrà gbé yẹ̀wò níwọ̀nba alákọ̀ọ́kọ́ ń bẹ̀ akílùlẹ̀ haram kéèyàn ó máa jẹ nǹkan èèwọ̀ kéèyàn ó máa wọ aṣọ èèwọ̀ kéèyàn ó máa omi èèwọ̀ kéèyàn máa ṣe iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ìwọ̀ kéèyàn máa gbé inú ilé tó jẹ́ inú ilé ìwọ̀ téèyàn bá ti lè ń ṣe nǹkan tó jẹ́ ìwọ̀ yìí a máa fakádùá ò mọ́ gbà àdìsí àfọ àwa àbúrérà eléyìí tí ìmáàmù muslim tí wọ́n gbà wá fún wa kọ́lọ̀ ń kó bá ní kẹ́ wọn ó ń sọ níbẹ̀ nípa arákùnrin kan tó já sí wípé yòtílù safar arákùnrin yìí wà lórí ìrìn àjò nínú àwọn tọ́lọ́ ń sì máa ń yára gbàdúrà wọn ọ̀kan nínú wọn ni almusafir ẹni tó wà lórí ìrìn àjò arákùnrin yìí tún wá rè ọ wá ń sọ wípé ya Rabbi ya Rabbi ọ ń sọ pé wọ ọlọ́run ọba mi ìwọ ọlọ́run ọba mi lẹ́ni tó gbé ọwọ́ rẹ̀ sókè lẹ́ni títẹ́wọ́ sí ọlọ́run tí ń bẹ ọlọ́run ṣùgbọ́n arákùnrin yìí oúnjẹ ìwọ ló ń jẹ omi tó ń mu wà mọ́ṣọ́rọ́bù haram èèwọ̀ ni inú èèwọ̀ ló ti ń jẹ ló ti ń mu ibẹ̀ ló ti ń yí aṣọ ìwọ ló ń wọ̀ fàánà yustajabula bó lọ́lọ́run ó sì gbàdúrà rú ẹni báyìí àṣé yìí máa jẹ oúnjẹ ìwọ ìmọ̀ mu omi èèwọ̀ ìmọ̀ rí ètò jẹ́ ẹ̀mú wa lọ́nà èèwọ̀ a máa fa kọ́lọ̀ wọn mọ́ gbàdúrà a máa fa kéèyàn ọbẹ̀ lọ́n tọ́lọ́hùn ní foore léèyàn lọ́wọ́ a máa fa kéèyàn wá ọlọ́run lólùsọ tọ́lọ́hùn ní sọ́yàn tó bá wá ṣẹlẹ̀ pé ẹnìkan wá ń jẹ àràmù ẹnìkan mumi àràmù ó ń wọ aṣọ àràmù ọlọ́run wá ń gbàdúrà rẹ̀ fàhálà istidrojun oore ẹ̀dẹ́lélẹ́yìn ó dàbí ẹja tá a fi sẹ́nu ọ̀tàkùn tẹ́ni ekú bọ́ bẹ́ẹ̀ ó gbé ẹja lónìí ó ń sanra inú rẹ̀ ń dùn ó tún débẹ̀ lọ́la àtúnfẹjánu tàkúté ó tún gbé ẹja ó ń sanra jẹ̀mọ́ ǹjẹ́ a nífẹ̀ẹ́ kú bí ìwọ tọ́já sí pé nǹkan èèwọ̀ ló ń ṣe àsìkò tó ń ṣe nǹkan èèwọ̀ àsìkò tó ń jẹ owó èlé àsìkò tó ń ṣe àbòsí àsìkò tó ń dín òṣùwọ̀n kù lówó wá ń pọ̀ sí ọ lọ́wọ́ mọ̀ wípé ọ̀rọ̀ rẹ fi sẹ́nu trap tá fi sẹ́nu tàkúté ni níjọ́ bá ọlá títàkùté rẹ̀ bá gbé ọ ò ní bọ́ńbẹ̀ ṣùgbọ́n ẹni tó bá jẹ́rúsìn ọlọ́run tòótọ́ tó bá ti ń jẹ nǹkan èèwọ̀ yọ ṣàdúrà ọlọ́run ní gbàdúrà rẹ̀ kó lè bá àfura pé a ó yẹ kí n sọ́ra o ẹlẹ́kejì irutikaabul maasi kéèyàn ó máa ṣe lọ́hùn èèyàn ń ṣàdúrà ó ń mutí èèyàn ń ṣàdúà ó ń ṣe zìnà èèyàn ń ṣàdúà ó ń sọ̀rọ̀ ẹ̀yìn èèyàn ń ṣàdúà ó ń pààyàn èèyàn ń ṣàdúà ó ń ṣẹ́yún gbogbo orú àwọn nǹkan yìí ẹ̀ṣẹ̀ ni àbọ̀ ń ṣàdúà ó ń ṣe àwọn òbí rẹ̀ méjèèjì gbogbo orú àwọn nǹkan yìí nǹkan o a máa fa kọ́lọ̀ wọn mọ́ gbàdúrà èèyàn ẹ̀rí pọ̀ lórí eléyìí tásìkò ò ní gbà wá bákan náà ara tí wọ́n fa kádùá òtún mọ́ gbà òun ni tẹ́ríkùlù amri bil ma'ruf wàhádàmì náà yà nílì mọ̀ǹkà kéèyàn ọ̀rá wọn tó ń ṣe aburú ká má lè àbẹ̀ lọ́hún tọ́lọ̀ ò ní ṣe kíni o tí ò ní gbàdúrà wa kódà a máa fa tọ́lọ̀ ń fi lè pa odidi ìjọ rẹ bó ṣe ṣẹlẹ̀ sí àwọn ìjọ tí wọ́n ti ṣáájú látara pé àwọn kan ń saburú nù wọn wọn ò kọ̀ fún wọn kọ́lọ̀ mọ́ pa ẹnì kọ̀ọ̀kan wa rẹ kọ́ mọ́ bínú sí wa ara tí máa ń tó ń fa kádùá ò mọ́ gbà òun ni kọjá sí wípé ẹni tó ń ṣe àdúrà gan ádámù sídìkì wal ìkìláàsì fi dùn à kẹ́ni tí ń ṣàdúrà ò mọ́ lóòótọ́ kọ́ mọ̀ ní òdodo kọ́mọ̀ ní ìṣe nǹkan nítorí tọ́lọ́hún ẹni tí ń ṣe àdúà bó ṣe ń ṣe àdúà ó tún ní nǹkan kan tí ń forí balẹ̀ fún kọ̀rọ̀ bó ṣe ń ṣe àdúà ó ní ọṣẹ kan tó tún gbọ́kànlé bó ṣe ń ṣe àdúà ó ní òǹdè kan tó gbára lé ọkẹ́ ń fi àdúà kẹ́wọ́ ni ẹ̀yin àáfà ẹ wá bóun sọ Kùránì kalẹ̀ ẹ̀yin àáfà ẹ wá bóun ṣàdúà ṣùgbọ́n àdúà yẹn gan kọ́ ló gbára lé ó ní tó gbára lé àìṣòdodo pẹ̀lú Ọlọ́run nínú àdúà a máa fakọ́já torí pa gbọ́dọ̀ ṣọ́ra àáfàá wa Sufyan ọlọ́run bá àlékè ọlábániyọ́nú sí i ó ń sọ nínú àwọn ọ̀rọ̀ kan tí wọ́n gbà wá wípa wípé kí ni o téèyàn bá ń ṣe àdúrà ó rí náà tẹ́ríkà dùnú wúwà dùn à àṣẹ kéèyàn ó fi ẹ̀sẹ̀ lẹ̀ kéèyàn ó fi ìmọ̀ ṣe ọlọ́run lẹ̀ gangan òun ni ti ń jẹ́ àdúrà nínú àwọn nǹkan tó tún fa kádùá ọ̀mọ́ gbà òun làwọn ọ̀rọ̀ bíi mẹ́wàá kan tí ọ̀kan nínú àwọn àáfàá tí orúkọ rẹ̀ ń jẹ́ Ibrahim bùnà adihum àáfàá yìí nínú àwọn àáfàá ẹni ọlọ́run tí wọ́n ti láyé kọjá lọ nìyí ìjírà one sixty one ìjírà nàbí sallallahu alaihi wasallam òun ni àáfàá yẹn kú wọ́n pàdé àáfàá yìí nínú ọjà ní Basra àwọn èèyàn sì rè wọ́n máa fa ìsẹ́ni ọlọ́run wọ́n mọ̀ sí onímọ̀ tí máa ń lo ìmọ̀ rẹ̀ wọ́n wá ń bí pé yá àbá ishaq ìrẹ́ bàbá ishaq ìrẹ́ àfa ibrahim ẹni ọlọ́run la mọ̀ sí inna Allah ta'ala yaqulu fi kitabihi ọlọ́run bá ń sọ ọ́nù kùránì rẹ̀ pé ud'uni astajib lakum ẹ máa ṣàdúà ẹ máa pe èmi ọlọ́run màá gbàdúà yín wa nahnu nad'u mundhu da'a àwa sì ń pe ọlọ́run ṣùgbọ́n o ọlọ́run ọ̀gbàdúrà wa àáfà Ibrahim ọmọdéwùmọ̀ wa ń sàlàyé pé yá ahala albasoro ẹ̀yin aláàbásárá àwa náà wá pè wá pé yá ahala Nàìjíríà ẹ̀yin alá Nàìjíríà àsáwọn nǹkan kan ní ọ̀jádùá tiwa náà gbà ó ní mọ́tàt kùlùbùkún ọkàn yín ti kú sí tọ́lọ́hún ọkàn yín ti kú sí òfin ọlọ́hún ọkàn yín ti kú sílànà ọlọ́run àwọn nǹkan yẹn ni ọ̀jẹ̀kádùá yín ó ṣe kí ni o ni ọ̀jẹ̀kádùá yín ó gbà mọ́ ó ní tó bá wá rí bẹ́ẹ̀ àwọn tó wá jẹ́ kọ́kàn yín ó kú tádùá yín ò fi gbà àwọn nǹkan mẹ́wàá ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àrọ́fútómù lọ́à wàlámùtò àdùn àkọ́wù ẹ̀ ń sọ pé ẹ mọ ọlọ́run ẹ mọ̀ pé Allah òun lọ́lọ́run gbogbo yín lẹ̀ ń sọ pé ẹ gbọ́ ọlọ́run gbọ́ ọjọ́ Jímọ̀ mọ́sálásí ń kùn ṣèbẹ́ ńlá àṣàlátù lọ́jọ́ Sunday Allah ń lọ wáàsí lọ́tún wáàsí lọ́sì àwọn ilé eke ń kùn à ń sọ pé a mọ ọlọ́run ṣùgbọ́n ìwọ ọlọ́run àpè bá a ṣe láàmú ọlọ́run àkírun bá a ṣe láàmú ọlọ́run àwẹ̀ wa àgbà bó ṣe yẹ ká gbà bá a ṣe láàmú ọlọ́run mélòó ló ń borí tó ń lò jáàbù nú àwọn ọmọbìnrin wa bá a ṣe láàmú ọlọ́run ṣèbáwọn ilé ọtí tó ń kún bá a ṣe láàmú ọlọ́run ilé ìyapọ̀ ọlọ́run tó pọ̀ sínú òlu ni àáfà ìlélẹ̀ ní nǹkan alákọ̀ọ́kọ́ tí ọ̀jẹ̀kọ́lọ́run ó gbàdúrà yín pẹ̀lú yọ̀ǹda Ibrahim ọmọ Adihum tó ṣàlàyé pé ní ọ̀jẹ̀kádùá ọgbà àátùn máa tó bá di lọ́la pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ilé ẹ̀kọ́ tó ṣagbátẹrù ẹ̀tọ́ yìí òun náà nílé ẹ̀kọ́ mufliun high school tó wà ní àdúgbò muslim ìfẹ́lódùn ní ìdí obì ní ìbàdàn bì kọ́lọ̀ kó bá ń ṣàlékún dáadáa fún wọn wáàsí ramadan eléyìí tí a fẹ́ ṣe yóò wáyé ní sátidé kejì nínú oṣù ramadan twenty seven six two thousand and fifteen yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá bákan náà ìfilọ́lẹ̀ ìwé wa yóò tún wáyé ní ọjọ́ yìí àwọn òbí tá entrance exam wa july four òun ni yóò wálé kápàdé ọlọ́run bá yóò san wálé zero eight zero five two six one five three zero eight subhanaka allahumma bihamdik Ashhadu an la ilaha illa anta astaghfiruka salamu alaykum wa rahmatulahi wa barakatuh.